أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله والمنكر مثل التحقير والضد والإفراد والتكسير وضده والوصف للتبيين والمدح والتخصيص والتعيين وكونه مؤكدا فيحصل بدفع وهم قوله لا يشمل والسعي والتجوز المباح ثم بيانه فللإيضاح باسم به يختص والإبدال يزيد تقريبا لما يقال العطف تفصل مع اقتراب رب سامع إلى الصواب أخي صلى الله عليه وسلم أحوال المسند إليه أحوال المسند إليه أو نتي الباقات مسند إليه أصلا حذف المسند إليه يأتي من ثقة كتاب حذف أصلا يفهم ذكر المسند إليه أبدا الصلاحية تعريف المسند التعريف بالضمائر التعريف بالعلم آه، التعريف بالصلة التعريف بالإشارة التعريف بالألف واللام التعريف بالإضافة لأن هذا في مسألة التنكير المسند إليه دون مسند إليه جل sọ̀tí àwọn fàwáìlì tí في gbẹ̀tí àti أصل من جاء في مسلم إليه جاء نكرة هذا الدول يدلني وصف المسند إليه وصف بمين بيقال في مسند إليه آخر وصف جملة بقى إمامي المدير صاحب السيارة وبحجرة ayé àwọn ọmọ ìlẹ̀ àyòrí lẹ́yìn ìyàwó fún ní wọn ẹ̀rọ kí ni wọ́n sọ níbẹ̀. Pé láàpẹ̀rẹ̀ sí afẹ́fọ́ kí ni ó lè bá tí a ṣe wọ́n kò ní mọ́sábìlẹ̀ ìgbẹ́rú pẹ̀lú. Rédíò Alhamdu Mọ́sábìlẹ̀ Rédíò Mọ́sábìlẹ̀ تعريف المسند به ده تنكير المسند به وصف mọ́sùlùmí yẹn kí ni ìdí pàtàkì tí àwọn fi rí mọ́sùlùmí àdúrà lọ́wọ́ fún wa àtúnwá fún àwọn awóyin rẹ̀ ẹ̀kúrọ̀mù. olùwàlúwàsù lè tẹ̀bù yìí ni wàlúmádìrì wàtàfíìsì wàtàyé ni ìka mẹ́ta àǹfààní mẹ́ta ìdí mẹ́ta ó ní abimọ̀ rí mọ́sùlùmí lẹ́yìn tó dẹ́ pé àtúnwá fún ni wàsù. ويمرجم ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أنا مصر ليس أنا مصر ليس لا في القرآن حرف أنا مصر لا أعلم وده المتقين يوصل من tẹ́lẹ̀ náà wọ́n ní ìpò lọ bá láwùjọ àpéyìn tí ó lọ bá ìdáàbò so ìdí pàtàkì tí a fi máa ń ṣe wá sí òyìnbó sábẹ́lẹ́ ní kẹ́bílì ìbàyáàmì ìbàyáàmì kó o ní kébé ẹni tí o bá mọ̀ àyùmọ̀dìrì sọ́yìn ìsàlẹ̀ ọtí wọ̀dìhàlẹ̀ ọ̀kẹ́lẹ́ kọ́ọ̀tì kádọ̀ọ́ àyùmọ̀dìrì sọ́ọ́rìbù àìsànyà sọ́ọ́rìbù méjì kò ju kò tí ò lọ òun lájọ́ àìsàn àìsàn ìwádìí sọ́ọ́rìbù sàjára kan nínú àwọn ẹ̀bí sáàkì àti náà fi ṣe wá olùmọ́sánì lé ní àtìlẹ́wì yìí lárí ká lè fàlàyé fún àlàyé pẹ̀lú wọn ni a lè dáàbò lọ́rọ̀ ìgbà tí ṣé àyẹ̀kọ́ kò sí èrè jìnlẹ̀ mú مسند إليه لا وله دم المستكين وصف وصف وينزل بميت بقى المرء الذكر عن وصف المسند إليه عدد المسند إليه وصف هو ó lè a ìtẹ́bí ọ̀rẹ́bẹ̀rẹ̀ àtàrí ó sì lè jẹ́ ìwà akọ alóore bá láti gbé lọ́nà àlẹ́kà mọ́tò ní ìlà rọ̀bẹ̀lá àdáni ayé ẹ̀kọ́ tó lè lọ́sí kọ̀kọ́ dá kọ́kọ́ wò túnmọ̀ rẹ̀ ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀. ọ̀rọ̀ ti máa ń tó dùn. tó ti fi ọ̀pọ̀ pẹ́ pọ̀ lọ. láti mo ti fi gbogbo ní mo ti lọ pẹ́ tì í. ẹgbẹ́ láti ti ti láti ti ní mọ́sílọ́ọ̀dù rẹ̀ nígbà tí ti ti ní ó dẹ̀dẹ̀ ní bàbá. kò kẹ́ni ọ̀rọ̀ ti rà á dà lẹ́nu kan ìjàǹdà àlàyé kan wá fún àyè mọ́sílọ́ọ̀dù rẹ̀ bí nínú àwọn àdéhùn yẹn pé a fún wa níròyìn nípa ìmúṣọ́bù yẹn. nínú àwọn àdúgbò pàtó ẹlẹ́ẹ̀kejì ní ẹlẹ́kẹ̀kẹ́jì àwọn ìlú àlùbáyà àdéjútọ́ àlùmọ́dì afẹ́yìn ẹ̀yìn lọ́ọ̀kì àyàmé ìlà ìwúdí ni àbí mọ́tò mọ́tò sí mọ́tò fún mọ́tò lè. ẹlẹ́kẹ̀ẹ́ta olùkẹ́ni àtàkùn a lè jẹ́ kó yẹ kí à ń bá sọ̀rọ̀ pé mọ́sálásí lẹ́yìn nìkan ló lè ka yẹn àtàkùsù. Mọ́sálá tí bá ní Zaidun Alhaafidu Zaidun Alhaafidu kọ̀ọ̀dì ṣàbà. Zaidun Alhaafidu kọ̀ọ̀dì ṣàbà. Ayé ni mọ́sálá ilé yìí. Kí ni mọ́sálásí? يقول لك الدين رزيق شو أن هذا المسلم مطلوب كما يجنعه زي الموضوع سبا سبا شو أن يتكلم عليه مثال التفسير في كان الرسول يقول لبني حافظ فكر في مبارك عنده بيجو يعني كمان يمد إذا عنده وجوه إذا عنده بني حافظ على كده gbàtọ̀ fún wa nílé wa ní káàdì lọ́dẹ̀ yẹn lámú ó di ojú tó wọ́n wà. ìwádìí ẹ̀yẹ kẹ́ni á bùnú èsì investment vaccine ẹ̀dẹ́gbẹ̀ gbàtọ̀ fún wa ní káàdì ẹ̀yẹ á bùnú ìdájọ́ ẹ̀yẹ ìdàgbẹ̀ ní á bùnú òǹgbẹ̀gbẹ̀. ìdásí fún ní á bùnú ní ibi بل وحي يسند اليه هنا لاجل التخصيص اذا اصلي البيان المدر التخصيص اذا كان أدوات اغراض وقت في من جبتك في عهد مسند اليه والتعليم التعليم هذه الزوجين أقصى مناسكك إذا أنا طريق وصاحب يفرد التعليم فهمت متعقب به أغير تشالاجه بقفاق مناجل عندك لو جاء إنتاع طريقه أيوه كان بل جاء إلى المدرسة طالب واحد هذا يقول لك طالب

pẹ̀lú àwọn àrẹ́ta pẹ̀lú gbọ́ ìlànà ìfà ìlú láti lè yí bàbá mi wọ́n pẹ̀lú lẹ́yìn ìlú là ní wọ́n sọ ní wọ́n kú fàyè ẹ̀ẹ́dẹ̀ àbèlé àdọ́rọ́bù làgbà ìkànnì ìdí mẹ́rin ìlú pa ìmọ̀ ìbáyà ẹ̀ka ló sàlàyé nípa mọ́tò lè yẹn kíkà ní àlùmọ̀lẹ́rù sọ́ọ̀yì ìlú sàjà kẹ́lọ́ ti ṣe gáàlà tó ká Àlọ́kọ́ máa ní ẹ̀rí ẹ̀rí ìgbà ìyẹn lè kọ́ lọ́tọ̀ kẹ́rọ máa ń tí ó ní àlùmọ̀dírù sọ́ọ́rìbù ìtàgbàrọ̀ kọ̀ọ̀dà. Sọ́ọ́rìbù ìtàgbàrọ̀ mi ò wọ́pù sí ìfàyẹ̀kọ́ kiri fún òní olùkẹ́kọ̀ọ́ ìtàgbàrọ̀ sọ́ọ́rìbù gbọ́dọ̀. Kí wọ́n ní sí ìfàyẹ̀kọ́ البيان فهمت النبي ان وصف المسند اليه بالمدح عليه ṣe wá ṣẹ́ká fi ìròyìn kẹ́yìn mùsùlùmí lẹ́yìn kó lè máa túnmọ̀ ta kẹ́yìn bí alhamdulillahi rabbil alamin. Allahumma onígbẹ́ni onímọ̀sọ́dún lẹ́yìn iṣẹ́ tí rabbil alamin kàkà ti wá sọ̀rọ̀ nù náà náà wò sáwọn olóògbé wọn lè sífà fún mi rabbi ṣùgbọ́n ní bàdáàdà wọn lè sífà òkú tó fi wá ní àyìnbá bẹ̀rẹ̀ afẹ́yìn ọlọ́run abẹ́bẹ́ni. هو يعني ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فهدى للمتقين نعم وصف الكتاب عرفا لكن لماذا وصف به الكتاب لأجل المثل العبد او أربعين او أربعين وصف من سرعية كالسجنة ولد وصف لتما يهو عرفا ما المدير الأعرج مديره في مرام بدكه قد جاء وقت منهما ما كان العمال ما من الدم دم ويعطني وقت الوجه إذا كان هذا وقت إليه ونصرا إليه قل لي كما شاء تبدو إليه إليه رب العالمين الطبيب المجنون قد حضر المجنون صفة سيدي الطلبة صفة من هذا النوع صفة وانت يتيني أحياء نعمل زان ولا حاجة زان زان إما هو جثة الشيئة في نفس الوقت إليه إما للبيان وإما للمدح أو الظن وإما للتخصيص tàbíkù ní tó lè ṣe sí àyíká ìlú nǹkan òde ẹ̀rọ ní bìkà ní jẹ́ zẹ́yìndù àìháfíìlú kọ̀tàdọ̀. ọkà ní zẹ́yìndù àtàjírù kọ̀tàdọ̀. ibi àtàjírù sí òní rẹ̀ ń tàbíkù ìròyìn tó ní ìfẹ́ ti jẹ́ káàkiri màmá tó ní àti jẹ́ káàkiri ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn àmọ́lù àwọn sí mọ́sánì lẹ́yìn oníkẹ́ni òṣìṣẹ́ ayélujú ká lè dá orílẹ̀ kan mà ká má lọ òbí gbójú bẹ́ẹ̀ lọ ní jẹ́ ilẹ̀ ìlànà lọ́sẹ̀ tí tọ́lì bóun wà nítorí àyẹ̀rẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ nǹkan tààyè ní wáyé bẹ̀rẹ̀ ṣe lóòótọ́ wáṣùn láti wáṣùn orí dàbí yí àtààyè. then àti parí ẹ̀mí. Ìta àtúnlá rẹ̀ sí àrùkà ẹ̀fọn nípa káàbùkù lóṣùlọ́dún lẹ́yìn ríkìlù lóṣùlọ́dún lẹ́yìn tàríkù lóṣùlọ́dún lẹ́yìn تنكير المسلم إليه وقت المسلم أيضا حذف المسلم إليه المسلم إليه قد وحده مثل المسلم إليه وقيمك المسند بالأسباب تعريف المسند بالأسباب لأنواع التسعة بقى نحن أنواع تنكير المسند غير يو عليك نظرة إلى ما يسمى بأسباب إذا كان وصف المسند إليه المسند إليه يو على وصف كما تنزيل تكافيه أسباب تخرج توكيد المسند تفيد معنى ان تبقون المسند والمنتقل او عن احوال المسند تحت احواله المسند ان تخرج توكيد المسلمين متى يؤكد المسند او الا بمعنى زيد الحافظ قول الحجر وطبعا إن زيدا الحافظ قول الحجر قل الله أكبر قل إن الله لا أكبر أي أنا ما سمعت كيف أقول تعطيك من الذي الله خير كيف تقطع إن الله يحب الذين في التقوى كيف الله يحب الله يحب الكافر ọkọ̀ ìwádìí táwọn arí júmọ̀ ìgbéyà bí àwọn ìṣàkóso ìwé tí àwọn ará rí táwọn ará rí kààtì ìmúlẹ̀ bí ìdàgbàsókè ìlú yà. kí ni ìdí pàtàkì tí àwọn ará rí mọ́tòmọ́tò lẹ́yìn mọ́ àtẹ́rẹ̀ wọ́n ni wọ́n sọ olówó mọ́ àtẹ́rẹ̀ àfàyà àṣọlù ìdàgbàsókè mi káwọn èyí láyà símọ́lù wọ́n sáwò wọ́n tẹ̀jáwó ثم بيانه فللإيد كما تبقى يوم قل وقوله مؤكدا فيحصل تبالي مسند إليه تقول توكيد قل لي دي pàtàkì ó wá fún wa ní ìdí pàtàkì di mẹ́ta ni àkọ́kọ́ ni ìdájọ́ ìwá ní káwọn nìyí láyá ṣúmúlù ومن فقد الملائكة كلهم فسجد الملائكة كلهم أنا أقول الملائكة الملائكة أنا أقول أنا مفرد مرجع هذا كله توحيد المعروف توحيد كلها طبعا ما يبقى مرجع للملائكة أجل سيدنا ربنا سيدنا ربنا سيدنا ربنا سيدنا ربنا وكلهم يعني ó ti gbé ìrújú gbẹ́lẹ́ ìgbẹ́lẹ́ àti òsínlẹ̀ ọdún ẹ̀kọ́ fúnlẹ̀ olóògbọ́ wọn. Èyí àwọn àti kátàkátà máa ń fi tàwùsí ìbùsára àìmúfò lẹ́yẹ̀ o. Pàtàkì ọgọ́rùn-ún fàyà àtúlù ìwé ara ká lè ẹni tó ò àbí kálímọ̀ àtàkẹ́lẹ̀ kò pọ́ ọ̀nà kan sínú ká lè ṣe kó kò yẹ lóko. Gbẹ́ni jẹ́ àtúntò àwọn ọmọdé afẹ́ àyẹ̀mọ́ ìgbàlẹ̀ àwọn ènìyàn tí ó pọ̀ sọ̀rọ̀ alábẹ̀rẹ̀. Tókè àtúntò tó bá gbọ́ olùbẹ̀rẹ̀ mi láti mẹ́ta lọ sí òkè. Alábẹ̀rẹ̀ ìwọ́n ní jẹ́ àtúntò àbúrò ní jẹ̀mí ilé àárín. جميعهم جميعهم ألف جاء الطلاب جميعهم كيف يجب جميعهم جميعهم Ẹgbẹ́wò ti gbé àwọn ará òwá jẹ̀mí àwọn ará tòlùpẹ̀lú jẹ̀mí ọ̀wọ̀ ogun náà pẹ̀lú nínú àǹfààní káńtà òkìlù àìmúsùnmọ́lì lẹ́yìn ẹ̀rọ. Ìrọ́dẹ̀ ìdáfúnrin tàwọn àbúmi Ádámì Ṣùnúùn. Ká lè rò gbé èrò ń bẹ̀rẹ̀ tó wò bíi pé mùsùlùmí yẹn kìí ogun yẹn ní oko sínú akọni lè bí tó mùsùlùmù lè wá ń gbà ní ìfẹ́ tó ń kọ́ ní òwà fún ẹ̀há rẹ̀. Pẹ̀lú ìgbà ń bá ní ìtàkùn àti ìgbà lọ, ó ní ìgbà gbé ẹ̀fẹ̀jẹ̀ gbà alákọ̀ọ́ni. Wà á wà á sọ ní ìjọba pẹ́sidẹ́ntì ní òwà. Ṣé láàárọ̀ òfin ṣe ẹni tí mo fẹ́ sọ bóyá mo fẹ́ dákọ̀ mínísà mo wá dà tó fẹ́ dákọ̀ pẹ́sidẹ́ntì àtòjú rẹ̀ ní نفسه قد يقول الموت والسبب هذا التوجيه وبدأت أن أستوى أقول لك فيه Ìsọ̀bí náà sùúrù ẹ̀kọ́ ó ti ké ìrírò tàbí àbáfà ìtàgbé àti láwọn ọmọ ọmọ ìgbéró wa. Ẹlẹ́sìn. Ẹ̀sọ́ kò lù wá. Náà sùúrù náà sùúrù ẹ̀kọ́ dáàbò ìyẹ̀lọ́ láti sáà wò ó ti gbé epo lọ́kàn tí ń gbọ́ ẹjọ́ bí ẹgbẹ́ àgbẹ́ àgbàgbẹ́ tí ó wà lọ́dẹ̀ ìjápọ̀ àìní òwú àbíná ṣùgbọ́n títà sí ìdílé kọ́ kò sáyè fún èrò bí pé ẹ tàbí náà nínú àwọn ìdí tí àti máa ń gbé ni àti máa ń ṣe tàwọ̀kì lè mọ́sánàdì lẹ́yìn rẹ̀ ìjápọ̀ àìní tàwa gbomi àna lè mọ̀ tàkàrí bí màtáàní àwọn tàkàrí lára bí lọ́wọ́dí àlàáwájú ìmàjà. ẹlẹ́kẹta lọ́sùn tàdáwò. دفع عدم إرادة الشمول دفع عدم إرادة الشمول kìnbé ìró bóyá akẹ́kẹ̀ẹ́ ni mo fẹ́ ni mo wù mí o bẹ́ẹ̀ bàbáka kìnbé kò bí kání bẹ́ẹ̀ tó bá ẹlẹ́ẹ̀kejì ni dáhùn àtúntàbàwò kájé yíò yíò ní kí àbí àwọn àgbàgbé àti dáhùn ọ̀gbẹ́ kan kájé òkú àyọ̀kọ̀dù yẹn ti lọ. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìdíkà àwọn ọ̀tàwọ̀ kílù mọ́tòlẹ́ dáhùn ìrọ́dá sí ìmàjà dáhùn ìrọ́dá sí ìmàjà náà sì máa jáde àti láti dùn. wá ní ah, àwọn ọ̀pù ẹ̀sìn fún àwọn ah, ọ̀pù tó torí ti lẹ láti lè sọ pé ẹlẹ́dẹ̀ bá ní ní ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀. ẹ wọ́n ti pé ara pèsè ẹ̀yà fúnra àgbà tí ẹ bá sọ̀rọ̀ báyìí ṣé ẹ̀ ti àwọn fíìmù tí ẹlẹ́dẹ̀ ó sì lè túmọ̀ kéde èèyàn náà ẹ bá ní. Ẹ̀yin fún wa lórí ẹ wá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ lórí o ó pọ̀ bí ayẹ rí ẹ̀kùnrin náà yóò tẹ̀lé ẹ̀kọ́ yóò. Ó lè lè túmọ̀ pé èèyàn ẹ̀ka tó kù ju nǹkan ẹ̀kọ́ ẹ̀kọ́ So bẹ́ẹ̀ni mà ṣe dúró bí ó lè túmọ̀ ẹ̀yẹ ó lè túmọ̀ nínú èèyàn tí ó bá bù ju kàkọ́. Ẹni àádọ́ àfẹ́ àfẹ́ kí ni a máa lo alálòpọ̀? Ìnáwó àbíkí àti alájà. ìmọ̀ràn ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ alábìsẹ́ yóò ṣì bẹ́ẹ̀ àtọ̀ yóò ṣe kí ni ó yàn. ṣé o ṣe kí ni ó wà ní àgbàrá àbúrò àbúrò àgbàrá ó kọ́ sí wàhálà bọ̀ tí ẹ bá fi wá pé ààrẹ àti ìdílé ń bí àyè ní ìdí. ilé ìjọba ni ẹlẹ́dẹ̀ bí àyè ní ìdí ló tó làwọn kí lóye. wọ́n fẹ́ ká gbà yìí pé ó ti gbé mọ̀dá kú tẹ́ẹ̀ sáré ẹ̀ ẹ̀ ẹ̀ lo mọ̀dá mọ̀ tẹ́lẹ̀ ọ̀rí ẹ̀yẹ̀ ní. wọ́n lè rà yín tu áfẹ̀dẹ́n rà yín tu áfẹ̀dẹ́n bí náà sì rí kó rí ìnáwó ní ojú bí gbogbo ojú òun ní kìnìún. Dìlákùsì tó àfihàn tàbí ìyẹn ó ti dé epo ní ọkẹni tí ń gbọ́ ìjà àbófin ènìyàn tó ní àtọ́jọ́ wọ́n sọ bí mi wọ́n sọ pé náà bẹ́ẹ̀. Túbú òtí báńkì àti báńkì máa ń ṣe tàwọ̀tí ìgbìmí àkọ́kọ́ ni káfí dé dẹ́sọ̀ ìwà àná ní ìkọ́wò ní yìí náà ẹ̀ fún wúlú ẹ̀kọ́ ẹ̀kejì wà sáàlù ayé dáàbò òkọ́wò ní sáàlù dáàbò òkọ́wò ní yìí ní sáàlù ẹ̀kẹta wà sàjáàrù ayé dáàbò òkọ́wò ní yìí للتزوج ta مجاز ẹ gẹ́sẹ̀ ó láwọn orúkọ kan ní òkéwú ní ọlọ́gbà ọdún mẹ́lúgbò ìlú tábàlì wà lè lo metaphorically táàmì ní lábájá nǹkan àmì àtìlẹ́yìn láti yọ lágbáwá tí wọ́n bá pè yẹn ní ṣìláàrù wọ́n tún máa lè fi ẹni tó bá gọ̀ ká máa ń pè ní ṣìnáàrì kàmẹ́ bá lè ṣìnáàrì yà àmì ìwà àpárá ní ẹ bá gọ̀ kàn á ṣìnáàrì ẹni kò bẹ̀rẹ̀ o bọ̀dọ̀ bá ń tí ó ń gbà mí ọba tó bá ta ṣìnáàrì wọ́n lè má mi ìyànà kò ká mi ìyànà tó gọ̀ bí ṣìnáàrì ìbáná ni ó gọ̀ bí àkókò àkókò wọ́n lè má rìn mí ìyànà ìyẹn ló ń pè ní màjáàlì kẹ lo èdè kan tí a mọ̀ sí nǹkan míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká wá lò bí pé nǹkan kan nígbà tí ó yẹ wọn tí ó dọ̀rọ̀ àwọn. bẹ́ẹ̀ tí a lè nípa òkìlì ń bẹ̀ ó túmọ̀ pé kò sáyè fún ẹja ṣùgbọ́n. gbọ́dọ̀ ẹ̀wọ̀n léèbù wọ́n ètò àṣà dáhùn bí ayé nìyí bí ayé nìyí òun dẹ́mọ̀ ìrọ́lẹ́ ìlọ̀yà ẹ̀rọ sí ìgbà ní àpòjú mi orí ìmì òun kò rókò lónìí bí ọ lọ sí zoo gẹ̀rẹ́ ọ̀pọ̀ ẹ̀ ọmọ mọ́mí ìyá àbójá mo rí ìmì òun ó lè mí ní ẹ̀dọ́ lábára ó sì lè mí ní kíni ọ̀sán wa bọ̀dá lè ta kíni sí kò sọ́ọ̀sán màjáàtù náà kò yẹ lọ́sẹ̀ àtẹ̀wòkì ìdùnnìyẹn èdè ẹlẹ́ẹ̀kẹrin tó fún wa ń bí ó ní oṣù tó tán kùnbọ́ọ̀sọ ọ̀tẹ̀dáwò lè bá bí bá bá ogun bá mú mẹjáàmù bá ó ní ọkọ̀ òun òun mú àtẹ̀dẹ́ fàyà ṣúlù dídá ẹ̀wọ̀ àmì kọ́wọ́ nìyí ìlànà ṣùgbọ́n àkọlù wọ̀sáwí wọ̀tẹ̀dáwò. لماذا يؤكد المسند إليه يؤكد المسند إليه لدفع وهم عدم الشمول لدفع وهم عدم الشمول láti gbé e kúrò lọ́kàn ẹni tó rò bíi pé atákanì ń bá wí bẹ́ẹ̀ gbogbo atákanì ń bá wí. ìbánijẹ́ atòláàbò mọ́jọ́kẹ́ ẹnìkan lè rò bíi pé atákan atòláàbò rẹ̀ ń bá yàrá báyà. máa ní bẹ́ẹ̀ atòláàbò kúlòó kúlòó tàwọ̀sídùn gọ́rọ̀dùnrún dẹ́gun ìrọ́dẹ́ ti ádámì ṣùgbọ́n ìgbé ọkùnrin tí ń rò bíi pátákà ni mò ń bá ìsìn ìbára kọrí mo lè gbé kó irú ẹ̀rí àlọ́gbọ́n náà pé fásitì àgbàgbà ìmọ̀lẹ̀ àríṣẹ́tú kò lò ó kọ̀rọ̀ kan níbẹ̀. tí gbogbo mọ̀láìkà ni ó forí balẹ̀ kó lò ó mú yẹn ó ti gbé ìlérò pé mọ̀láìkà ń bẹ tí òun bọ́ lọ́pẹ́ ilá ìbìlísà ìbìlísà nìkan ló ń fún ìgbà tí ìdìbò lága lẹ́lẹ́gbẹ́. sọ́lá ti nínú àwọn àbúrò àwọn ìdí pàtàkì tá a fi ń ṣe tòkí ìdí mọ́sọ́dé lẹ́yìn dẹ́gbọ́ ìrọ́ dẹ́gbọ́ sahab. ìyẹn lè rò bí sí àbí sọ́ọ̀sì ìdí àgbé láti fi ike ní kàfé. ìgbani jẹ́ àtòkí kí ló dé mẹ́kọ́ pẹ̀lú sáà jẹ́ ẹ̀yin wá wò bíi pé ẹtí ń bí àmọ́ gbàgbé àti sọ pé lágbájá kẹtì ìwà lè tó dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ gan kò wá yusuf láwùjọ ní sùn àtúndà àwọn àwọn ẹ̀rọ máa ń sùn láàbò sábà gbàgbé àfikún àyàfi yusuf sí. bẹ́ẹ̀ ni mo náà wá ń bẹ́ẹ̀ náà mo wá ní kúlò kúlò mi ẹ ti gbé ìròǹgbà pé bóyá mo gbàgbé sílẹ̀ òye nìyẹn. pé wọ́n jẹ́ àtúndà àwọn ọmọdé kẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ yìí wọ́n wà ìfọ̀fẹ́ yìí wọ́n wà wọ́n àpèjú ẹ̀ ẹ rò bíi pé mo gbàgbé ni. torí jẹ́ àtúnláàbù kúlùhùn kúlùhùn yẹn kò fàyè lẹ̀kẹ́ ẹ rò bíi pé mo gbàgbé láti má dáa pẹ́lẹ́ bọ́dì. ntí ó fi ẹ̀ kékeré rẹ̀ pé mo mí ìrìn àti gbogbo wọn ní wọ́n wà ní. ẹlẹ́kẹ̀ẹ́ta láàbí náà ṣùkà òfin ìlú mọ́sálẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bọ́ ìrọ́dẹ́tì àìmọ̀jáàzì mọ̀bà ọ̀wọ̀ tẹ̀jáwò mọ̀bà kéèyàn lè gbé èròǹgbà ẹni tí ń gbọ́ ni kí àbí kẹ́rì màtí wọ́n sọ bóyá màdáàbì máa ń mímu omi ní àfíkà ìtumọ̀ màdáàbì lábẹ́ ẹni ní àfíkà ní máa ní hálọ̀ àṣẹ tí máa bí ní ẹranko tá a mọ alẹ́ àfíkà pẹ̀lú máa bí ní èèyàn tí ó lágbára bí náà lè alẹ́ màdáàbì máa ní hálọ̀ ìmáà máa bí ní ẹranko tá a mọ alẹ́ àfíkà. ما من يتوقع خلاف مجال من هذا خزي ما من يقدر عنك حقيقة ما مني كني يتوقع ضد في بروكو عارفين ṣùgbọ́n máa wá sọ kàwọ́tí ìlú ṣẹ́gbẹ́ mọ́sádì lẹ́yìn àmì kéyìn òdìrẹ́ ní ìgbèrú kíni ní òjòrò pàjáàzù yẹn wọ́n yé níbi yẹn nípa kíni kàwọ́tí ìlú ẹ̀lẹ́mọ́sádì lẹ́yìn kàkọ́ ònà òwò مؤكدا فيحصله للأقوى وعن قوله والسعو والتجوز لمباح أدوى دوا كتابة الإذن بيان المسند إليه هذه مسند إليه جميع أقوى بيان بيان ولا غزوة wọ́n fi ìjáka kákà bí sáàbù bayanu ká sàlàyé gàgà láti dùn. inú gbọ́dọ̀ tó gbajúmọ̀ ló gbára mi kò sì ní ìlú wa. ó àárín àmì ẹ̀rí ìmúkú mi nínú àbí àkùsí. ومرض كل صادق أنا اللي بقول مسند بي مدافع عن صلاة وأصل تبدأ من بداية مسند ما يستهم لي بقول مني قلنا أن يواني يولد في أمر ومني ويوم الخطأ Bukan ayat kan kamu memberi aku jawab. Kalau kau betul ini ya, kita baru kan ini ya. Aku kok boleh abi yang itu aku jawab dalam dalam ini. Sudah akan boleh ni apa tu? Semua maafkan apa tu? Ini dia dia bayar nungkanya aku anjing anjing tu láti láwọn ẹni mú ní ìlú tó fún wa jẹ́ àbí àwọn ìṣèkà àtúntò òkú mọ́rù. láti láwọn ẹni mú ní tó lọ jẹ́ àbọ̀ tó lọ jẹ́ ìjà àtúntò kí fún àpò ọ̀bùn rárá ètò ìjẹ́ lọ́wọ́ ilé ìlú bá tó. gbogbo ilé ìkọ́ bàyá lóhùn mú sọ lè bàyá lóhùn mú sọ lè. ká mùsùlùmí lẹ́yìn lẹ́yìn tẹ̀síkà nígbà sọ̀rọ̀ òkè gbọ́ kí ni ìdí tàkà nígbà àwọn mùsùlùmí lẹ́yìn àwọn àbíjẹ́ ìwà tí ó pọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n lè bá yá àjọ ẹ̀tọ́ wa wọ́n ní ثم بيانه فللإيضاح بسنبه يختص والإبدال يزيد تكريرا لما يقال ó fún wa ní àǹfààní méjì تعب مرز بيان المسند إليه أفقط إن أنفعني تعب مرز بيان المسند إليه بكل كل ما تقول إن بعض الناس يقول كل ما يقول ما جاء جاء أمير المؤمنين أبو حفص أنا لم أتوقع وصدق أبو الزبير جاء هذا أيضا أيضا جاء جاء Gbogbo ìrúkọ bàyáàrù ẹ̀rọ kí wọ́n ní ìdí bàyáàrù yẹn ó ní pa ní ilé ọ̀wà láti bá àtàlàyé láàárín ìgbà. Wọ́n láti fi mọ́lẹ̀ káyọ̀ bọ̀ pé àwọn ènìyàn ní kọ́ ìtàkùn kọ́ o, ẹ̀yàgbọ́n kò ní o, ìtàkùn kọ́ o, mọ́mọ́kò ní o, ìtàkùn kọ́ o, ìgbọ̀nsàkọ́ kò tọ́lọ́ wá sí ìbàyánu àti ìdánwò ààrẹ nígbà àwọn tó ṣe ìdánwò ní bìsìmíyà fún bìsìmíyà bìsìmíyà lọ́sọ̀. ó kọ́ pé kó gba pé kó lè kẹ́ ló dé àlàáfíà rẹ̀. báyìí ọ̀nà àná ìlú ní aṣọ àárín sọ̀rọ̀ àti ìṣòro ẹ̀. Gbàgbà tó dé ẹ̀ nígbà yẹn òkú tó dé. Ṣé àwọn ti bàyá nínú mọ́tò lẹ́yìn? ọgbọ̀n ẹ̀dẹ́gbẹ́sílẹ̀ yàtá sùnì látòjú gbogbo ọmọ náà wọn nígbà tó lè lo a ní jáàmù ìrọ̀lù nílẹ̀ méjì mẹ́tàlá mẹ́tàlá a ní bẹ́lọ̀ a ní kẹ́lẹ́ a ní kẹ́lẹ́ Ẹgbẹ́ àjáàmì ìlú jáàmì ìlú tó lè a ní alẹ́ bàyánù bàyánù fẹ́ràn ìwádìí gbọ́dọ̀ jẹ́ bàyáàmù tí jáde ìlúṣù tá a bá sọ nìkan ni ó ní jáàmù ìlúṣù àdáni ọ̀rá ààrẹ ìgbèrúkọ làwọn ọ̀dọ́. so eléyìí ni ìlú ní ìyàtọ̀ sókè. jáàmù ìlúṣù tẹ̀lé náà kẹ́kọ̀ọ́ wà ní kábíyì. أنجا ذلك يخرج الصعود أعظم منه أصغر àbí kí ni ìgbàlá ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀ náà ní gbà jẹ́ àdáyé yusuf àti ìgbàlá àti ìgbàlá ìṣubú yàtọ̀ sórí yóò fi mọ̀ pé bàyá ìdánwò sáré tó tó táàbù ìdánwò tó tó lẹ́yìn mọ́tò bí kí ni yàtọ̀ sórí kó kọ́ mi pé ó ní kálẹ́ndà rẹ̀ yẹn ni àkọ́kọ́ yóò fi pàtàkì sáà ṣe bàyá ìmúṣẹ́ nìyẹn ọ̀nà méjì lára lè fi pé ọ̀nà àkọ́ni ní ìjọ àtàlàyé ó lè báyé tọ́jọ́ àtàlàyé bí sí ní ìlú nínú ìyá ọ̀ṣun ìsìkèjì àbí ìsìkàtà ìkèjì dáa tó máa ń ṣe bàyá àwọn ìlú náà ti lẹ́yìn wà ní ẹ̀bùn gáálí ká lè jẹ́ kí orúkọ mi ìta fẹ́ mú wá kó lù yẹ bá jáde bẹ́ẹ̀ bá pè ní dáhùn ìtú ọlọ bẹ́ẹ̀ péré lọ́kọ̀ ẹ̀ ń bẹ̀rẹ̀ àdìkọ́ dande àìlùbẹ́rẹ̀ ní ìjàmbá ìmúgi náà wà lọ́wọ́ wọ́n lè fi láti ojú ẹ̀ àwọn ọ̀rẹ́ ìjà pẹ̀ jẹ́rọ na ojú àkàbí ẹgbẹ́ àdínú ní ilé ìrọ̀ pẹ̀lú ìbádá ìgbòkè àgbọ̀nmáwò àgbọ̀nì àkàbí ìkó èrè jẹ́ àkàbí ìdún ẹ̀dùn jẹ́ àkàbí tuntun kẹfẹ wà tàbí àtàbí bí inú bàlágà àyà àwọn tó dé fún mi fún mùsùlùmí láyé bẹ́ẹ̀ àbí náà fọ́tò lé náà sàyè tí wọ́n náà tàbí bí náà ìdí ìdí nàìjíríà Muhammad Buhari. Ẹ̀rọ fún mi gọ̀ọ́sì nàìjíríà ní mọ́sálì iṣẹ́ wa ni muhammadu buhari ṣe fi bayanu fún inú bayanu wo ni ẹ ìbùdá bayanu ṣe bọ́ọ̀lù ni èyí sára gọ̀ọ́sì nàìjíríà bọ́ọ̀lù èyí sára muhammadu buhari oníwàlẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́dá ìyá bí inú tá a sọ ìrọ̀ àmì máa yọ̀ pàálù. Ìdídá tó wá ń ṣe ìbùdá àdùnnú tó àkọlù máa kọlu mẹ́rù. Bàdájà ìfẹ́ tí ò bá máa ta ní revolution Nàìjíríà yóò lọ pé Mọ̀mọ́ Ìwárí. Ẹni ò bá máa kí ní kò tí Mọ̀mọ́ Ìwárí jẹ́ àrùn kiri wà Nàìjíríà. Ẹlẹ́dìbẹ́ni, ó mọ Mọ̀mọ́ Ìwárí dáadáa. أمها كالقرية ما أمها قرية ويسو تنزيح أبدا ما أمها فعل أمها ويسو تنزيح أمها ويسو تنزيح ما كما تهني أقري كل دفع أمه أهلان أمها تهان ويسو تنزيح الفجار ويسو تنزيح أو هذا ممن يزيد تقريرا لما يقال يزيد تقريرا yóò fi àlékún àgbọ́yé síwájú fúnṣínájú ilé ìfẹ̀tẹ̀lẹ̀ sẹ́ni ìbámu pé báyìí báyìí ni a tún mọ̀ wípé báyìí ni báyìí àyùmọ̀dé ìrù sọ ibù àzùzàwòjẹ́ àti àrùbá kọjá kẹ́lìmọ̀ sọ ibù àzùzàwòjẹ́ àti àrùbá yẹn bàyánù mọ̀dé kí ni ibi bàyánù yẹn gbọ́dá nù àǹfààní bá dánù ẹni bẹ́ni ọ̀gá pé ìyàwó mòdìrú ti pé náà ni ó mà àti pẹ́ni tí ọ̀gá pé mòdìrú yẹn ti ní ìyàwó náà ó mà tó àǹfààní àìbádánù eh, náà àwọn àǹfààní bàdánù ìdílé níta tí ó dẹ́nu sí